láìpẹ́ wá ṣàkóso àwọn eléyìí ni àwọn tí wọ́n jẹ́ búburú fún nínú àwọn ẹ̀dá ọ̀rọ̀ wọn burú àwọn tọrọ tí wọ́n burú lélẹ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run ló sì tù ààrẹ. ọ̀sán ọ̀sán ọ̀rọ̀ ọ̀sán ìmọ̀lùmọ̀ ìmọ̀lùmọ̀ fi kí iná fi dáríkì asfaw nínú àwọn. láti jẹ́rìí sí tí àfa àsọ̀sán yìí ní pétọ̀ gbogbo àwọn wọ̀nyí ọlọ́run ọba ti ṣe òfin lé wọn lórí ó ti dájọ́ ká tó kú òǹbí ńgbà tó dẹ̀ ti dáa kò sẹ́ni tó lè tà sí ma tó sọ pé wọ́n dà sí ma a ti sọ tàwọn kèfèrí olùṣẹ́bọ a ti sọ tàwọn tí wọ́n bá láwọn ń kọrin yóò tàbí ń jẹ́ Yẹhudi tó bá jẹ́ wípé kó jíṣẹ́ náà àṣàlám tó jáde ni wọ́n firi ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí islam ti dé ntọ́lọ́mùfin ló jíṣẹ́ náà àṣàlám ó ti tìǹtì á ń gbé dání ó ti di counterfeit so ọ wá pa àwọn tẹ́ǹtì sókè sódò wọ́n ń ṣe islam lójú gbangba wọ́n tún lè sáwo tàbí wọ́n lè ṣẹgbẹ́ mi tọ́jẹ́ pé ọ̀nà kọ́dà ó bí tí Islam dúró lé lórí ó bí wó gbogbo ẹgbẹ́ tí ìbàjẹ́ tọ́ba ti dàbá yín kọ́ naam munafiki ni wọn kí màmá wọn bá wá sọ ilẹ̀ munafiki àwọn munafiki báyìí fi dẹ́kun asfal wọn wà nínú ọ̀gbun jìgúnjìgún mílẹ̀ nínú náà níjọ́ gbẹ̀ndàkíyàwó kọ́lọ́wọ́n bá yà wọ́n yà bẹ́ẹ̀. Ah, àfa àtẹ̀síwájú lórí kí ni àwọn ahàlùsùnà àjọmọ́ àdúró lórí ah, nínú tí ó ń wá ní láti fi jẹ́rìí sí bẹ̀rẹ̀ ṣàdó ṣàdó ṣẹlẹ̀ mọ̀ṣẹ̀rẹ̀ náà lè jẹ́nà. a jẹ́rìí sí àwọn ahàlùsùnà àjọmọ́ àwọn jẹ́rìí sí àwọn mẹ́wàá kan bẹ́ẹ̀ tọjọ yìí pé wọn ti fún wa ní ìlú àlùjáná kàmá ṣáyidá lẹkùn nàbí sọlá àlàsọlá bọjì sẹlẹsà àṣàlám gáàsì jẹrìí sí ọkùnrin máa ṣáyidá lẹkùn nàbí sọlá àlàsọlá bẹlẹjáná ṣáyidu lẹkùn bíhá ẹnikẹ́ni tó jìṣẹ́ náà àṣàlám bá jẹrìí sí wípé àwọn eléyìí wọ́n ti gba sàtífíkẹ́tì àlùjánnà o àwa náà ò ní àmóríbọ́ àyàfi káwọn ará náà jẹ́rìí sí. ọlọ́run ní ìṣẹ̀lẹ̀ lọ́sọ̀ àlọ́sọ̀lọ́m abubakar ìṣẹ́ lọ́sọ̀ àlọ́sọ̀lọ́m sọ́dọ̀ àwọn ìpè náà. abubakar fi jannah ọ̀dọ́ wa ọ̀nà. ọ̀dọ́ wa ni wa umar fi jannah ọ̀dọ́ wa usman fi jannah ọ̀dọ́ wa ali fi jannah wa talha fi jannah wa zubair fi jannah wa abdurrahman bin awf fi jannah wa sa'ad bin abi waqas fi jannah wa سعيد بن زيد في الجنة وأبو عبيدة بن جراح في الجنة الله أكبر nínú ẹgbà wa tó fẹsẹ̀ nílẹ̀ tí ó wà nínú súnáni Abi Dawud tí baba aládé fi Muhammad Nasruddin Al-Albani rahmatullahi alayhi wa alayhi tọ́jà sọ yìí pé ẹgbà wa ni tó yẹ kóró tó fẹsẹ̀ nílẹ̀ òjíṣẹ́ náà sàn sílám sọ báyìí pé Abubakar fil janna.

wannan wannan ba aljanna zubair wannan ba aljanna abdurrahman bin auf wannan ba aljanna sa'ad bin abi waqqas wannan wannan ba aljanna sa'id bin zaid wannan wannan aljanna abu ubaida bin jarrah gbogbo àwọn eléyìí ó ní àwọn náà ba aljanna wọ́n sì kú but àwọn eléyìí wọ́n jẹ́ àwọn tí wọ́n kọ́kọ́ gbà ọlọ́wọ́n bá tó ṣe ní rọrùn fún wọn tó fi fún wa ní sátífíkẹ́ẹ̀tì àfẹ́ràn àwọn látara àfẹ́ kí ló jẹ́ náà fẹ́ràn sọ alimaru muhammadu abba ọ̀kan náà àwọn sàbí lọ́sọ̀ ó ní tá a bá gbọ́rọ̀ àwọn ẹni rí àti ntọ́lọ́wọ́n bá ti fún nínú ọ̀jẹ́ náà ọkàn wọn wà lára wọn àfẹ́ràn wọn ṣùgbọ́n àlè ṣiṣẹ́ wọn òjíṣẹ́ náà sàṣà ni alimaru muhammadu abba ọ wà pẹ̀lú àwọn tó nífẹ̀ẹ́ sí wọlẹ́kà mọ̀tẹ́sẹ̀t ṣùgbọ́n lóǹdí wọn sẹ́ẹ̀rì rẹ̀ kásádìrá àlùjá náà wọ̀nyí ó ní ibi ìkó bàtà sí ẹnìkan nǹkan wa nínú ọgbà àlùjá náà ó dáa ju ti ń bẹ nílé ayé àtọ̀run sallallahu alayhi wa sallam na àfẹ́ràn àwọn ìfẹ́ràn àwọn ìmánu ni ọlọ́run ọba kó tọ̀ fi ìfẹ́ wọn sí wa lọ́kàn torí àsìkò a sọ̀rọ̀ tó pọ̀ lórí wọn ní ìjókòó tí ń bọ̀ níwájú inshallah alikiri àti ìwọ̀ tí wọ́n ní nínú ọmọ yìí fún gbogbo wa torí a rí nínú àwọn ẹ̀ka tí wọ́n ti ṣìnà àwọn ṣíà pàápàá jùlọ àwọn rọ̀wáfì àwọn tó jìṣẹ́ náà sallallahu alaihi wasallam tí wọ́n ní tó ní wọ́n ti jèrè àwọn wá fẹ́ yọnu wọn wọ́n fẹ́ fẹ́ràn kan jù kan lọ wọ́n tara rẹ̀ sórí ibú àwọn míì tún fẹ́ dá sí tọ́sẹ̀lẹ̀ láàrin wọn wọ́n tara wọn gba sàtífíkẹ́ẹ̀tì orí ibú bẹ́ẹ̀ náà ni ìkórìíra gbogbo eléyìí àdánwò lọ́lọ́wọ́n bá fi ṣe fún wa bóòlù àṣìṣe tí òfin ní jẹ́ pé á kọjá àlà lórí tá a bá dúró lé lórí ọlọ́run ó fi rọ̀ àrùn. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والصلاه والسلام على محمد وعلى ال بيته وعلى ذريته كما صليت على ابراهيم انك حميد مجيد بارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ẹni tí wọ́n béèrè ìbéèrè wọ́n sọ pé ìjẹ́ ó gba kí mùsùlùmí máa ṣiṣẹ́ ní iléeṣẹ́ tí ó ní ṣe pẹ̀lú lára ìpín ìkódó ìpín ìdókòwò ṣé ọkẹ ṣé ẹ. ṣé kí ni. ìpín ìpín ṣé ẹ iléeṣẹ́ tó ń dì pẹ̀lú ṣé ẹ. Ah. ìpè kí irú mùsùlùmí báyìí máa bá wọn ṣé àwọn ṣé ẹ báyìí. Eh, báwo ni. Ah, àwọn àjẹ tí ìbá ti ṣe ṣe àhàrá wallahu alam ọ̀gọ̀rọ̀ àwọn afa sọ pé ọwà ọwà òkè náà àwọn afa kan sọ pé tẹ́tẹ́ gan ni tiẹ̀ nìyẹn gánà kí a má ba wọn sàṣẹ wallahu alam but ètò ọ̀rọ̀ ẹ̀jì náà ni wípé tí ìbá ti ṣe ètò jẹ́ haram náà. asalaamualeykum. tí wọ́n béèrè béèrè wọ́n ní obìnrin tó yẹ pé ọ̀dọ́ kan tó wà ní wọ́n so igi wọ́n fẹ́ra wọn. Hmm. ṣé láti fi ọkọ ilẹ̀ tí ó ní ìdí pé kó ṣe tọ́láàkì fún àbíkọ́ lè filẹ̀. kò yẹ sọkọ. Hmm. ok. Eh. asalaamualeykum. Ah, wọ́n ní pé àwọn rí gbọ́ pé òjíṣẹ́ lámọ́mọ́ sallallahu alaihi wasallam wọ́n bá kí wọn ìṣá ìtàn báwo ni wọ́n ṣe máa ń kí wítìrì àti àwọn nọ́fìlà tí ó wà ní nọ́fìlà òru àtàhájú báwo ni wọ́n ṣe máa ń kí náà ó ní ẹni tí ó bá mọ̀ wípé òun ò ní jí lóru kó kí wítìrì rẹ̀ kó tó sùn ẹni tó kí wítìrì rẹ̀ kó tó sùn òun tètè ó di nǹkan mọ́lẹ̀ ó lọ́gbọ́n ó ọgbọ́n tó péye tó wá jí lóru tó bá pé mẹ́ta ló kí ní kó tó sùn tó jí lóru yóò kí mẹ́jọ kù. Ah, irun oró òjíṣẹ́ náà sàn sọ́lá ti kà ó kí kọjá mọ́kànlá yálà nu Ramadan o tàbí ìgbà tí èsì nu Ramadan gẹ́gẹ́ bí eh, Sayyidatuna Aisha radiyallahu anha bó ṣe sọ ṣùgbọ́n ah, láfi gba àwọn ọmọ yàrá ní ẹ̀jọ̀ àwọn tó jẹ́ pé ọ̀gọ̀rọ̀ torí bí iṣẹ́ ah, city life and all that tá a bá máa dé ilẹ̀ tí máa ṣú tí nashat báyìí wà tí okun ara bá ṣe wà kíákí tí wọ́n kì kó tó di pé wọ́n sùn torí ọ̀gọ̀ọ̀rọ̀ wọ́n bá ti ń jí báyìí yóò tún máa ṣe ètò ní láti bẹ́ẹ̀sìtà padà láti lọ síbi iṣẹ́ àṣùbà gan ọ̀gọ̀ọ̀rọ̀ ojú ọ̀nà ló ti ń lọ kí so àfi ń gbà wọn níyànjú wípé tí wọ́n bá kí tí ó fi di wípé wọn ò rí wítìrì kí tàbí wọn ò rí kí àwọn lẹ́ẹ̀lì kí kíákí tí wọ́n kì í kí wọ́n tó kí wọ́n tó sùn èyí tí ó dáa jù ó ní wípé kí ẹ̀ sùn náà kó jí kó tó ra sùn díẹ̀ kó tó di pásù bá tó èyí tó dáa jù tó jíṣẹ́ náà sọ̀rọ̀ sílá máa ṣe ọtí alhamdulillah wa nabi rahma sallallahu alayhi wa sallam ó fi ààyè lẹ̀ fún wa lójúṣiríṣi ọ̀nà tẹ́lẹ̀ yóò bá ṣe é ṣe fún eléyìí ó ṣe é ṣe tí òfin ní jẹ́ wípé. á mísì gbogbo ẹ̀ kọ́láwọn bá kó fìrọ̀ ara wọn. naam. ní wo ni ẹ lè fún àwọn láti fún ẹni tó ń ṣe ẹgbẹ́ láti discourage ẹni pé ẹgbẹ́ ti ṣe wò dáa tó. ni ẹgbẹ́ Islam but kó tó wá jẹ́ pé à ń tún lè múlẹ̀ pẹ̀lú àwọn kan ṣe constitution kan kì í ṣe ti ọba ọba binding pẹ̀lú ẹnì kankan. wọ́n ní àwọn gbọ́ pé òjíṣẹ́ lámọ́ ọmọ sọ́lá lọ́wọ́ ìwọ̀sọ́lá sọ pé kò dáa kí ọkùnrin máa kírun náà inú ọ̀ràn yàn nínú ilé ṣùgbọ́n àwọn tó wá gbọ́ àdìsí kan tí ọmọ ìyá àwọn kan sọ fáwọn pé ìjọ kan lẹ́bi pàdánù ó mèsì irun jama ó wá kó àwọn sọ àbàtàn jọ jáde lọ sílé lọ kí ah. ah. lójú tó ń takora wọn. takora wọn kò yé ni bóyá kò gbọ́ yé ni tọ́jìṣẹ́ náírà tó náà bá kí irun yẹn nínú mọ́ṣáláṣí irun tó mìsìn gbogbo àwọn tí wọ́n ti kí tẹ́lẹ̀ wọn tuntun méjì torí wọ́n fẹ́ tún kí lẹ́yìn òjìṣẹ́ náà sọ̀rọ̀ àwọn sọ́dọ̀ ó fi ó kun tó fi jẹ́ pé òjìṣẹ́ náírà tó náà mọ̀ pé ń rí ṣùgbọ́n sọ ládàá ẹni tó ń pè ń tọ́ bá gbé ìpè orin òjìṣẹ́ náírà tó náà tọ́ bá wá kírun kí ni ọ̀jẹ̀ orí ibú ńlá ni tó kò pé ń rí. so ó sì ká sọ yín pé tò òun ló ní àpèrún wọ́n dẹ̀ sọ gbogbo lára tí ń ń bẹ̀ kò dẹ̀ sí wọn yáàni ọwọ́ ó ní àgbọ̀dọ̀ ọ̀ràn yẹn méjì ní jàmá níjọ́ ti kí jàmá nǹkan mi kan fẹ́ lọ́fẹ́ ládá iṣẹ́ ládá kọ̀ jẹ́ kí n máa kí jàmá la jàmá ti kírun wá nǹkan mi ṣe lójú ọ̀nà a bá ń kí irun jàmá míì nínú mọ́ṣáláṣí lẹ́yìn ìgbà tí mọ́ṣáláṣí tó ní ìmáàmù àwọn méjì tí wọ́n sábà máa wá náà wá ń léèrè lára wọn kí ló sarákùnrin wa jibril wọ́n ń dáhùn yìí pé wọ́n ṣe dánlé lórí ni tá ń ṣe wọ́n lágbájá ni kí ni a fi ṣe ebi nǹkan báyìí ni wọ́n mú níbo wọ́n fi sí ibi báyìí ni wọ́n fi sí òjíṣẹ́ náà àṣìlá ń bá tají òjíṣẹ́ náà bá dìde pẹ̀lú sẹ́yìn náà àlì ọ̀dàlá àdáwọn sàbẹ̀ kan wọ́n bá lọ síbẹ̀ wọ́n bá ń wú jáde wọ́n tẹ̀ bá ń bẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ òjíṣẹ́ náà bá fọlọ́ ń náwó rọ́ọ̀sù ṣe pa ṣe é bí orí èṣù ó dẹ̀ rí kóńgù ń bẹ̀ lóòótọ́ wọ́n rí irun tí wọ́n fi há síbẹ̀ tí wọ́n ti bọ̀ nǹkan. kéèfé tuntun gbogbo àwọn akẹ́lẹ́ kankankankan ta ni ta lọ̀gá wọn iblis lẹ́bàá mi ṣe kí n láàbì sọ ogun rẹ̀ àbí súnà ẹgbà wa wá pé ibẹ̀ ni wọ́n ti sọ sọ́tì uh, falak àti nurse position náà sọ̀rọ̀ àṣọ náà òjíṣẹ́ náà àṣọ àwọn ń ka ikhlas falak àti nas tó bá ti ń kà tó ń yọ àwọn tí wọ́n dì mọ́ bẹ́ẹ̀ wọ́n rí i pé ara ń dẹ̀ ń tú ara ń tú títí tó fi yọ gbogbo ẹ̀ tán ara wa tú ká náwó ní ṣùgbọ́n mi nàrà ẹ̀ kọ́ gbogbo ẹ̀ wá ọwọ́ agbásíkò padà ọwọ́ padà sí bó ṣe rí tẹ́lẹ̀ ọ̀yà alhamdulillah nana aisha wa sọ yìí pé ẹjẹ́ àlọ́ mú wọn ká fojú wọn dánrin òjíṣẹ́ náírà fúlàní rárá ọba mi ti kó èmi yọ náà èmi ṣàforíjì sallallahu alaihi wasallam láti ìgbà tí wọ́n ti sọ súrà mẹ́tẹ̀ẹ̀ta ìkalẹ̀ fún jíṣẹ́ náà sallallahu alaihi wasallam òfin kankan wá ṣọ̀rí mọ́ ló fi jẹ́ pé kí ló sọ wọ́n ní ya Uqba bin Amir radiyallahu anhu suratul Ikhlas Qul a'udhu <laughs> wọ́n ní kò mú báwọn ó fi yé kéèké torí jíṣẹ́ náà làásán yìí máa ń fọ wẹ́wẹ́ wọ́n ní Qul huwallahu ahad قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس لا يتعوذ المتعوذ بمثلها أبدا ẹnìkan èéfín nǹkan kan wá sọ̀rí lọ́dọ̀ ọlọ́run ọba tó tó sóra mẹ́tẹ̀ẹ̀ta mùsùlùmí ò ní ìlẹ́kà mùsùlùmí tí ọba lẹ́ka ọ̀nà àmọ̀ mi kò tó ń bàjẹ́ tó nira láti kà náà kò nira láti kọ́ tó ọba tí ì mọ̀ kò nira láti kọ́ túmọ̀ sí wípé ntọ́sẹlẹ̀ ta ló mú wa ta ló sànáwó Allah subhanahu wa ta'ala bó o láti wá padà sọ́dọ̀ ọlọ́run ọba láti sọ ògùn rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú ntọ́lọ́run ọba yìí tó ń túmọ̀ sí pé kíni ẹ̀sìn ni òjíṣẹ́ náà sọ́nà sọ́nà sọ pé má sọ wípé mo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò tiẹ̀ ti gbọ́ mùsùlùmí sọ báwọn torí pé ẹ̀sìn náà ni ọ̀nbẹ́ọ̀nbẹ́ọ̀nbẹ́ọ̀n ládàá náà lọ́ọ́ máa gbà sí yọọ máa gbà sí lórí tó so àwọn ẹgbẹ́ ah, mo ti ka kó tí ní ìfẹ́ tuntun máa kà dáadáa. tọ́n bá ń wá short cut to hell nù jahanna yẹn ní dọ́gbọ́n sí kọ́ wa máa pé yá kàkàkà yá ìlú yá jàmjàm yá ìlú yọ jàmjàm rẹ̀ ń jọkàn yọ dé kàákàá. so ó dùn ó lórí bójú àwọn sọ́ba ṣe fi rún jíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ntọ́ mú àyàtánu solution wà rẹpẹtẹ. but èwo ni solution tó jẹ́ pé yóò ṣe àlékún ìmọ̀nì tó atubo pé àtúbọ̀tán rẹ̀ àlìjánà ni ó bọ̀ sí. ah ara solution ni kí ló jíṣẹ́ náà sọ náà sọ. ó ní ìwòsàn níbẹ̀ nínú nǹkan mẹ́ta nínú rẹ̀ ó ní ká nínú rẹ̀ òun ni ká ṣe cauterization ká máa fi iná mọ iná ká máa fi máyàn wọ́n ń lò ní modern medicine wọ́n lò fún níbi operation cauterization a máa fi náà ma wọ́n fi náà ma wọ́n ní inú rẹ̀ ní shaftat al-mahjab hijama ó ní tí ẹ wá rí ẹ̀kọ́ à ká cauterize ká fi ná mayàn kìí ṣe ojú ọ̀nà táwọn ọmọlẹ́yìn mi ó lò láti fi wá wòsàn ṣùgbọ́n kí ló sọ ó ní wòsàn bẹ́ẹ̀ ó lè mú sún wòsàn wá wọ́n ní à ah, tó jí láàárọ̀ gbogbo àrùn tí n bá ń ṣe ọ́ ìtọ̀ bá kọ́kọ́ tọ̀ kó gbé mu kọ́ à sọ pé kò lè mú wòsàn wá ó lè mú wòsàn wá but ṣé ojú ọ̀nà mùsùlùmí ni láti fi wá wòsàn là á torí pé kíni kíni tọ̀ ẹ̀gbin ni nàìjásá ni ó dẹ̀ ní wọn ò fi ìwòsàn àwọn ọmọlẹ́yìn mi sí ní tọ́lọ́run bá ṣe ní èèwọ̀ tó ṣe ní nàìjásá. ọ̀pọ̀sibù ọ̀rẹ́ ọ̀ wọ́n ní tọ́ ọ bá mú gúldà àbí seftout ni kọ́ bá pò mọ́ nǹkan kan kọ́ bá gbé jẹ ó rí result A àjiyàn pé resort ò lè tibẹ̀ ṣẹlẹ̀ ṣùgbọ́n kìí ṣe resort ẹni tó bá fẹ́ wà lìyàn náà. tọ́ọ̀bá tọ́ọ̀bá ní àlàáfíà tó ní gbogbo ẹ̀ gan tọ́ọ̀bá wọná kí ni tó gé níbẹ̀ kí ni resort. ṣùgbọ́n tọ́ọ̀bá ń fẹ̀mí kan mi tó o fi fi gbogbo ẹ̀ lò kọ́lọ́ mọ́jà afáàsàn ló gbà ó fún alálàáfíà láyé lẹ́sìn àti lọ́run tọ́ọ̀bá padà wà lìyàn náà kí ni oríire ńlá ni. ló fi jẹ́ pé ntíyàn máa lé ní bụ bó o ní àlìjáná ò ṣe ní bọ́ ká máa rìn jìnnà nínú múrò gẹ̀bíà àlìjáná oníkà gba nǹkan kan wá wọ́n ní nǹkan báyìí làwọn gbà nǹkan kan báyìí ni wọ́n máa jẹ ó fò wọn náà di ní kabakaba nísìn fi ma ní bí òjíṣẹ́ náà Muhammad sàṣà ń bọ́ ṣe mú ma kéde kọ́ wá rìn jìnnà ló fi jẹ́ fún àwọn ọmọ سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وآله وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون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 السلام عليكم ورحمة الله وبركاته أفي أقفهم وبعد الله سبحانه وتعالى وباتي وتنقى àtúnrí wa àwọn tí ọlọ́run ọba ọkọ̀ àtúnrí wa náà kí ọlọ́run ọba kọba sí àlìjẹ́nà kọba fi san án lẹ́sàn-án.

láàrin àwọn sáré ìṣúná sọ̀rọ̀ àrà sọ́lá kí wọ́n jí wa pẹ̀lú wọn ń jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù. tọrọ kẹ́ẹ̀gẹ̀ fún òjíṣẹ́ náà Muhammad sọ̀rọ̀ àrà sọ́lá. díẹ̀ díẹ̀ tá a lè ṣe kọ́nà bá wọn sábà gbà lẹ́sìn ìtẹ́yìn náà ṣe ní ilé. kí lọ́wọ́ bá kó bá tẹ́wọ́ gbà kó fi ṣe sábà bí oríire láyé àti ní gbangbajọ́ gbẹ̀ndẹ̀ kíá ah, kí ó má ṣe ní èèwọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa kó dẹ̀ tún ṣe ní àlọ́túnlọ fún gbogbo wa náà àsìkò ń kò sí ibi tí ó yẹ kí èèyàn wà bí ìbá ṣe ibẹ̀ náà kí ọlọ́wọ́ bá kótó máa bá fún wọn ṣe wọ́n gbìyànjú látara pé àwọn ìdẹ̀kùn tó pọ̀ wọ́n ti ṣe kí ó má fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí ó wà bẹ́ẹ̀ kí ó má fi kó ìnira bá wọn lọ àwọn nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kù nípa tẹ̀sán tí ó yẹ kí àmójútó wa lórí rẹ̀ kọ́lọ́mọ́sá jẹ́ kó rọrùn bíi ẹ̀kútìláàtù bíi táwọn èèyàn máa rò pé bóyá ibẹ̀ yẹn ti di bíi tọ́ms sẹ́ńtà tó jẹ́ pé téèyàn bá ṣọ́ra kó máa ti ń ṣe kó tó lọ òun gan ò ní gbé gọ́ ọ bá yẹ ti gọ́ kò ní má gbà tí àsìkò lọ máa lọ́wọ́ lára fi gba àwọn ọmọ yàrá yẹ̀jù wípé kọ̀wáì márùn yẹn kí wọ́n mú dìmú tí wọ́n bá ń lọ àkọ́kọ́ kí wọ́n sọ oúnjẹ tí wọ́n ń jẹ kí wọ́n dẹ̀ má jẹ oúnjẹ jù kí wọ́n dẹ̀ má mú mi jù kí wọ́n dẹ̀ ra nǹkan àtẹ̀tọ́jẹ́ yí pé ibikíbi lèèyàn lè tẹ́ sí tí wọ́n dẹ̀ mú nǹkan jòkó dání tó jẹ́ wípé tí a bá ti jókòó níwájú kaaba ní ẹ̀yìn àṣùbà tá a yẹ tàwáfù bá yọ tí ó bá dẹ̀ yọ kó jẹ́ pé gbà tí wọ́n bá padà wálé kó jẹ́ pé wọ́n gbà tí wọ́n bá wá sùn lẹ́yìn ìṣà torí five times twenty seven times one hundred thousand tá a bá a bá wà ní nàìjíríà bí bá ìbádà àádọ́ta ọdún so tí èèyàn bá reduce oúnjẹ tàbí omi mímu tàbí kó ṣọ́ gbogbo eléyìí ó lè jẹ́ pé ibi tí máa ti ń ṣe tàwáàfù ni ó ti di túkẹ́ tàbí kítọ̀ ọmọ gbọ̀n bó ló alhamdulillah ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yà tẹ̀lé ilé àwọn ẹ̀dẹ̀pẹ̀ níwájú kaaba kọ́lọ́n jẹ́ kí hajar al-aswad kó jẹ́ ẹ̀rígí àwọn ní gbangba ọjọ́ ìbíndẹ̀ alkiaba gẹ́gẹ́ bí òjíṣẹ́ nasara asalam fi sọ wípé ẹnìkan ò ní kò ní pọ́n hajar al-aswad tàbí kó fọwọ́ kẹnu tàbí kó náwó sí i. àyàfi kí ajọ́lá sọ́dọ̀ jẹ́rìí pé níjọ́ gbẹ̀dẹ̀ àlìkíámọ̀ wípé ó lẹ́tọ̀ọ́ sí wípé kí ọlọ́mọ ọ̀bọ foríjì torí òkúta kan ṣoṣo tí wọ́n wá láti náà gba àlìjẹ́nà nìyẹn gẹ́gẹ́ bó ṣe lọ́sà sọ́làm ṣe sọ wípé yìí máa kọ́ ní tẹ́lẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ àwọn èèyàn ló sọ kẹlọ́wọ́n ọba kọ́dárí ẹsẹ̀ rẹ̀ jẹ́ wa gbogbo ohun tí a ṣe ládùúgbò lọ fúnra wa àti fún gbogbo àwọn ọmọ yàrá lórí gbẹ́rẹ́ ẹ̀rọ ayé náà kọ́láwọn bá má jẹ́ kó pẹ́ kọ́ má jẹ́ ojú kó fi tó wa lọ́wọ́ ní kíákíá kọ́dọ̀ fi àlùbáríkà sí kí ọlọ́wọ́n bá kẹ́ ọmọ yìí sí kí ó fẹsẹ̀ ọmọ yìí nílẹ̀ kí ọlọ́wọ́n má dàwárí boríbo. Ah, adúpẹ́ ìmúdédání kí ọlọ́run ọba kọ́mọ́sá adúpẹ́ fún wa ah, mọ̀ pé àwọn abẹ́rẹ́ ti kúnlẹ̀ bàtú kọ́lọ́run ọba kọ́ba tanimọ́lẹ̀ sí ti àáfìrí èsì mọ́wá tí ba èròǹgbà rẹ̀ mọ̀ gẹ́gẹ́ bó sì fi ránṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa Wàlúkùn sọ́rọ̀. Ẹ̀dọ̀gbọ́n fún wọn sẹ́ńtà. Àná ọ̀yà kọ. Ọlọ́run kò gba hajj ní Ìbàdàn. Àmín. Ah, question kankan níbi ah, wọ́n ní pé kí ni Islam sọ nípa visa lottery? Kí ni Islam sọ nípa? Alhamdulillah wa salatu wa salam ala ashrafil mursalin Sayyidina Muhammad sallallahu alayhi wa sallam. Ah, ìdí tí àwọn èèyàn wò wípé wọ́n ti gbé kalẹ̀ nípìlẹ̀ ó ní wípé àwọn technical support tó ń túmọ̀ sí pé àwọn ọ̀gọ̀rọ̀ nǹkan bẹ táwọn ọmọ US ò lè ṣe torí wípé wọ́n ti yàrá sọ́kọ́ lọ́wọ́. wọ́n ti sún ojú wọn kúrò ní ntọ́yẹ ntí ò yẹ bí ká kọrin bí kí bí ká jó bí ká gbá bọ́ọ̀lù ó ní ọ̀gọ̀ọ̀rọ̀ dojúkọ àwọn nǹkan tí ọ á jẹ́ pàtàkì àwọn ọmọ wọn lọ́hùn ò ṣe àwọn pé káwọn fi opportunity rẹ̀. àwọn tí wọ́n lè ṣe tó tó kù káàtó lọ́dọ̀ àwọn náà tí wọ́n bá pe àwọn ọmọ wa níbí láti lọ láti lọ ṣe láti dí ààyè yẹn fún àwọn. Now, uh, níbí náà sì wẹ̀ nígbà tí ààrà fẹ́ ràn lọ́wọ́ ni kò sí tí ń ṣe tí ń lọ níbí látara wípé ó kú káàtó ní ọ̀dọ̀ àwọn olórí àfi bí ìgbà tí wọ́n jáde síta látara wípé kí ni tí wọ́n bá ti gbéyàn sípò àmánà ara rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ̀ máa kọ́ orin bámúbámú la yó. àwọn ọmọ pé ebi ń pọ mẹ́ni kọ̀ọ̀kan ní ọgọ́rọ̀ ń kọ́ tọ́dẹ̀ jẹ́ pé bó ṣe yẹ rí ni wípé tí wọ́n bá gbé yẹn sípò institution ìyẹn ibi tí wọ́n gbé sí ọ yẹ kó kóró ní kíkóró pé but kò rí bẹ́ẹ̀ bí. ọ̀rọ̀ tí wọ́n orílẹ̀-èdè yìí àti ọ̀gọ̀rọ̀ ilẹ̀ àwọn aláwọ̀ dúdú tó kù yìí pé kì í ṣe supermen la need nta need ni super institution ilé ẹ̀kọ́ ń lọ déédé hospital ń lọ déédé eh, transportation system ń lọ déédé kájẹkámu ń lọ déédé eh, health ń lọ déédé èyàn ìmọ̀mójútó ààbò ara ìdáàbòbò housing eh, iná gbogbo ẹ̀ ń lọ déédé tí gbogbo ẹ̀ ń bá ń lọ déédé torí tí àwùjọ kan ò bá lè bọ́ ara rẹ̀ kò sí tí ó lè rí sí torí ìgbà tá a bá lè bọ́ra wa tán láàṣẹ tó mú àwọn irinṣẹ́ tó bá ṣẹ́kù láti tì lọ sí agbègbè míì láti lè ṣe tó bá yẹ yorùbá ní kéwòn ní tí àwọn afáwa ni wọ́n ní tí àkọọ́lẹ̀ lọ́jà yorùbá yà wọ́n ní tí oúnjẹ bá ti kúrò nínú ọ̀sẹ̀ yòókù ti gùsè eléyìí ò sí fún ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn bí débi wípé dáadáa ti máa ń bẹ lára wọn gan torí wípé nǹkan ò lọ déédéé dáadáa yẹn dẹ̀ bàjẹ́ mọ́ wọn lára. so a wa fi gbogbo wípé tó ń bá lọ síta àwọn tí ń bẹ níta yàtọ̀ sí yóò dáadáa yóò dáadáa tí ń bẹ láàrọ̀ òun torí tí yàrá wúlò fúnra rẹ̀ kò lè wúlò fẹ́ lórí. ọba ti wúlò fúnra o kò lè wúlò so káwọn tiẹ̀ lè wúlò fúnra wọn táwọn bá wúlò fún àwọn ìbáyìí làwọn wà wá gbígbé yẹn ṣe hijira láti wá wúlò fún mi lọ́kìtì bọ̀tí ní ẹ̀sìn Islam tá a bá fẹ́ kú níbi kan lọ síbi kejì nítorí ẹ̀ka pàtàkì jù ò wípé ẹ̀sìn bí ẹ̀sìn wo sì ní àlékún téèyàn bá jáde lọ bò míì tọ́jọ́ wípé gbúrú ẹ̀sìn bá dojúrú kọ̀ọ̀kan tọ́tẹ̀ jẹ́ yí pé n tí sábà máa sọ pọ̀lọpọ̀ nù tọ́ba débẹ̀ wọ́n mú tí ó náà mọ̀ bá wọn mú tí a ní bó ṣe gbanú wọ́n jalè òun náà jẹ́ bá wọn jalè wọ́n wọ́ọ̀kì bó ṣe gbanú wọ́n sì sìnà a ní bó ṣe gbanú wọ́n jẹ òun náà bá wọn jẹ tó fi jẹ́ wí pé ìsàníyà rẹ̀ tí ó fi jábò fún lọ́wọ́n ọba tó lọ́wọ́n fi gbà ó ti di. ògbóǹtarìgì nínú jẹ́ ọ̀tá ọlọ́run ọba kó tiẹ̀ tó kú láyé tọ́ ntí ma tí èrò ń gbọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ tí ma ń wá ń tirẹ̀ nù ní ọ̀gọ̀rọ̀ afáàsì wò ó pé visa lottery sí visa lottery ẹni ọ̀nà téèyàn ọba sọ pé ń gbà á lọ bò mí awọ lè láti lọ kún ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ wípé yóò rẹ̀ sì ṣe níbi tó ń lọ ju ibi tó ń wá yìí lọ. <clears throat> torí mùsùlùmí ò ní ẹ̀tọ́ kọ́ta pósíbì kan bí ìbá ṣe yí pé lórí nǹkan méjì ń ṣe àlékún ẹ̀sìn tiẹ̀ tàbí ń tàmálẹ̀ ẹ̀sìn ágíàmù kìí ṣe ni tí mùsùlùmí máa ń gbogbo lé lórí pé kọ́sà ti bọ́ síbi kan lá Islam mùsùlùmí kìí ṣẹni tó jẹ́ yí pé ògóńgó ògbésí ayé ó gbé lérí wípé jíjẹ mímu nìkan là ìkó. ẹ̀sìn ọlọ́run ọba rónì òfin jẹ́ wípé kò ní sí àdúrà kan fún àbáyọ ni fún ìrànlọ́wọ́ ni fún ìṣe kankan ni tawhid lẹ́ẹ̀mọ́rí nù rẹ̀ tawhid Allah ìmọ̀lọ́run ọba lọ́kàn pé ń bẹ̀ wò ń wò wá o dáhùn sọ̀rọ̀ ọmọ dáhùn o. tá a bá sìn bó ṣe yẹ ká sìn ìgbà yín ni ó rọ gbogbo ntọ́ dá pé káwọn ntó ń dá káwọn náà máa sìn wá. tó fi jẹ́ pé ẹni tí máa ń lọ síta ọ̀fẹ́ gbà náà gbèsè àlọ́tì ó tún àníyàn ilé magistrate ẹni tó bá jẹ́ magistrate bíbí nǹkan ṣe wọ́ tó yìí náà class may guide me listen now. أنا أقسم بالله أيوه يعني هذا الخبر ليس خيالي يا أخي أيوه kìí ṣe ndé nǹkan àrùn o ntọ́sẹ̀lẹ̀ sí gangan ni ngbà tí wọ́n fi ṣe nìgádìí ìbọn tí ṣìbọn ni ó wá di wípé wọ́n wò ó pé kìí ṣe àlàáfíà òun gangan ní mata ṣùgbọ́n gángan fòun sẹ́ràn ọ̀jẹ̀ wọn bá pa òun dànù kìí ṣe tí ó ná wọn bá wò pé hàn irú ìgbésí ayé ò lọ́fà sápadà kóun ó kúkú padà síbi tóun ti wá. Àràwọ̀ so gbogbo eléyìí ni mùsùlùmí máa ń rò mọ́ ya kọ́ má jẹ́ ní tí ó tí ó fara ba ẹ̀ hurma ìkọ́rọ̀mù rẹ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ó yẹ pẹ́rẹ́ rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn ọ̀ràn yẹn ní ní gbogbo ògbà níbikíbi mùsùlùmí kéèyàn dẹ̀ ṣe nǹkan níṣì tó jẹ́ kó sọ pé ah kílódé tí wọ́n fi ṣe àtòrí pé ẹ̀sìn mi sọ báyìí nítorí náà ẹnikẹ́ni tó bá fẹ́ gbà náà bẹ̀ lọ ntí kò jẹ́ cost èròǹgbà rẹ̀ ni kìí ṣe pé à ń kàn lọ fa gbòòrò gbogbo ntí kìí dẹ̀ ṣe visa lottery tàbí gbogbo nǹkan ọ̀fẹ́ sì gbéyàwó. kọjá torí tọ́lọ́ ọba torí tẹ̀sí ọ̀fẹ́ bímọ nítorí èyí náà ni. a nínú tá a sọ sẹ́yìn kí ni Sayyidina Umar sọ radiyallahu anhu wọ́n ní inni la ukri'u nafsi li itiyani imra'atin rajaha min Allah an takhruja min sulbiha nasmatan. tuwahidu ẹ máa jara mi ń pa kí n súnmọ́ ìyàwó kí ló dé tí mo fi jara mi ń pa torí ìrètí wípé kí èso tiẹ̀ jáde ní ara rẹ̀ èso tí ó máa gbé ọ̀kan ṣoṣo ọlọ́run ọba tí ó máa gbé ga ìdínú tẹ̀lé pé à ń fẹ́ sún obìnrin mùsùlùmí kan ti bẹ́ẹ̀ ẹ pé nǹkan ìgbádùn lórí ṣùgbọ́n ìkíni èròǹgbà àlejò máa jẹun papọ̀ àlejò máa ṣe nǹkan mi papọ̀ nǹkan náà kan náà papọ̀ bọ̀tì ìdí tá à ń fi ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí náà bí ó sì jáde sí ọ̀tọ̀ọ̀tọ̀ kí ni tá à ń fi jẹun a ká fi kó aró ká fi lè ráyè sí ìbàdà lọ́gbàládà gbẹ́dẹ̀ wúlò fún ṣùgbọ́n yàrá mo ń jẹ́ nítorí pé mo lágbára rẹ̀ mo lówó rẹ̀ nítorí èmi mo ní nǹkan mi lá mùsùlùmí ìsìn kankan láì jẹ́ kó ní àníyàn àníyàn yìí ni wípé ìṣe àdáyanrí rẹ̀ tọ́ba lọ fẹ́ ètò ìgbólówó ó lè dé olùsí ní ìṣẹ́jú kan lẹ́yìn ìgbà yìí àti sọ instances yìí àwọn méjì lè tọrọ ọ̀kan ò ọ̀kan ò tí ì ríṣẹ́ ó ní ọgbọ̀n ṣòkòtò rẹ̀ ń bá rẹ̀ jà olóhùn sálàfì wọ́n ní èyàn kàǹsọ̀ wọ́n fọmọ fún director bank kò tí ì jósù méjì lọ kódà ìyàwó kẹta lọ́jọ́ méjì ní níbẹ̀ kò tí sojú mẹ́ta lọ fail bank tribunal abacha ṣẹlẹ̀ wọ́n kún wọn lọ alágbọ̀n wọ́n lè jẹ ẹ̀pà àti bọ̀ọ̀lì bẹ́ẹ̀ casualty ti kọ́kọ́ máa ṣẹlẹ̀ tí rọ̀ nǹkan bá bá ti ṣẹlẹ̀ ẹ̀sìn ni gbogbo àwọn wa fa ọmọ ká ìyàwó náà wọn fáwọn ká wọn ti dàkúdà ẹni tí wọ́n ti dànù wọ́n rí àlàyé díẹ̀ díẹ̀ díẹ̀ sí ó di nítorí pé ọwádìí ni tí gbogbo wọn ń wò pé á ah, bó bá jẹ́ pé ìlà fún lọ́mọ ni ìbájú kí ni kí àníyàn ọ̀dá láti pilẹ̀ kan àníyàn ọ̀dá láti pilẹ̀ náà káníyàn mọ́ dàá báyìí ṣíríkù náà ni ìbọ́lọ́wọ́n bá wórogún níbi téèyàn ń ṣe ni tí ìdẹ́ ẹlẹ́yìn tó dáa ọlọ́wọ́n wo fi bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ náà ní wà lẹ́yìn aṣọ́kù wọ́n ní lẹ́yìn àpẹtàn amadu wala takunanna min al-khasirin tí wọ́n bá ṣe kankan o tí èsì torí ọlọ́run ọba ni wọ́n fi ṣe tí wọ́n ṣe nítorí torí nǹkan mi ìṣe nǹkan torí nǹkan mi yàtọ̀ sí tọ́lọ́run ọba oníṣirku sọyí ọ̀nà sá gbogbo sẹ́tẹ̀ ẹ̀ṣẹ̀ o kò ní látúbọ̀ tá dáadáa ẹ̀ ọ́ jẹ́ pàdánù táyé ń bínú ká tó má sọ̀tọ̀ ọ̀hún. ló fi jẹ́ pé ìpìlẹ̀ gbogbo nǹkan ntí máa dálé lórí ni típìlẹ̀ ń bá ti wọ́ ló jẹ́ náà sọ àlẹ́ àmà kàlẹ́wé a ìdá fásádà asfalahu fásádà aláhu ìdá fásádà aláhu fásádà asfalahu fún ọkọ̀rọ̀ ṣùgbọ́n ó ní iṣẹ́ bíi kọ̀ńténà ni kọ̀ǹtẹ́nà tó ní wà nù rẹ̀ tí pìlẹ̀ bá ti bọ̀ tó bá ti dọ̀tí kí náà sókè rẹ̀ òkè náà dọ̀tí wọ́n pé a máa tún àníyàn wa ṣe ní gbogbo ìgbà tá a bá fẹ́ ṣe nǹkan àti ọba fẹ́ visa lọ tù tí a bá mú kọ̀kọ̀kọ̀jẹ́ ndí rẹ̀ tó fi fẹ́ lọ ni wípé láti rẹ́sì sí láti rẹ́sì yìí kọ́yà ti síwájú so gbogbo eléyìí ni kọ́ máa rò kì í wá ṣe bí ọ̀rọ̀ afẹ́jáde afẹ́jáde nìkan gbogbo nǹkan Islam ọgbà wípé al-ghaya tubarriru wípé the end shall justify the means gbà mo bá lọ tí mo bá fa àbùrù tí mo bá jí tán tí mo bá ṣe gbogbo ẹ̀ tán màá wá máa màá ma fi ṣẹ̀sìn la àti ráyà àti wọ̀sílà ọ gbọ́dọ̀ jẹ́ ntí ọlọ́run ọba define bọ́lọ́run ọba sì gbé kalẹ̀ bọ́lọ́run ọba musa àmọ́kọ́ ọmọ ṣe. jẹ́sàkúnlọ́ sẹ́yìn ìbéèrè tuntun wa mi sà wọ́n ní kí ni nǹkan tí ó burú níbi kíyàn jẹ oúnjẹ Christmas. jẹ oúnjẹ. Christmas Christmas àwọn kan ní yóò. ntọ́ burú ni wípé àwọn èèyàn ní ọlọ́run ọba bímọ wọn kò máa rẹ̀ tàbí kí ni máa kí ni ìtumọ̀ Christmas ọlọ́run ọba bímọ àwọn ń kó mọ tọ́lọ́run ọba bí so oúnjẹ kó mọ ọlọ́run ọba làwọn ń bọ́ so so kí ló dá ń bẹ́ẹ̀ láwa béèrè báyìí kí ló dá ń bẹ́ẹ̀ kò yẹ kí mùsùlùmí ọ̀sẹ̀. وقالوا اتخذ الرحمن ولا سبحان ولتكاد السماوات ان يتفطرن وتنشق الارض ويقر العباد ان دعوا للرحمن ولدا وما ينبغي وقصد لقد جئت شيئا اني ابدا ورتبر جاي لموي دور انت سيو سماوات سما تكاد يتفطرن وفي ما فيها al-ard ilẹ̀ ọ̀fẹ́ máa fọ́ wọ̀lùjìbá àwọn òkè àpáta àpáta wọ́n fẹ́ máa gbọ̀n bí èlùbọ̀ látara pé kí ni àǹdá olùrọ̀hánì rọ̀ wọ́dàdà torí wípé wọ́n tiẹ̀ júwe ọmọ bíbí má ọbẹ̀ ẹlẹ́bùrú kẹ̀. so gbogbo àwọn oríṣiríṣi báyìí ló fi jẹ́ pé èèyàn ṣọ́ra fún àwọn arúgbó náà wọ́n ní pé nígbà tí ìmọ̀mù máa ń jókòó ìsinmi láàrin kútùbà jọjúmọ̀ wọ́n ní ṣe a lè sọ̀rọ̀ nígbà náà. a lè sọ̀rọ̀ torí ara kútùbà náà wọ́n ti bẹ̀rẹ̀ tí ìmọ̀mù bá ti sálámà kótó gorí tó gorí mímbẹ̀rẹ̀ báyìí kótó bẹ̀rẹ̀ kútùbà tó bá ti sọ pé asalaamu alaykum wa rahmatullahi wa barakatuh ọ̀rọ̀ sísọ ti parí ó dìgbà tó bá parí kútùbà. à rárá oríṣiríṣi ló ti wọ̀ náà. ìlọ́kùnrin lọ́fẹ̀ẹ́ àwọn sísà ni wọ́n pẹ̀lẹ́ wọ́n ní pé àwọn máa ń gbọ́ táwọn kan ní pé àwọn olè kò kadà ní pé bọ́ọ̀sì àwọn aráàlú ìfẹ́ kan tí anábì fẹ́ gbé sọ̀hàbíyà kan ní orí kẹ́tẹ́kẹ́tẹ́ pé anábì dẹ̀ ṣe muharram fún sọ̀hàbí yẹn pé wọ́n fẹ́ lò láti tẹ̀síwájú pé ìyẹn lè kò kadà. a ah, ìyẹn lè kò kadà pẹ̀lú muharram rẹ̀ àṣẹkẹfẹ láàrẹ ó lè gbọ́kadà pẹ̀lọ́kọ rẹ̀ ó lè gún pẹ̀lú bàbá rẹ̀ ó lè gbòòlù pẹ̀lú gbogbo ẹni tí ò lè fẹ́ nífi tàrímọ̀ àbẹ̀díyà kò lè fẹ́ láéláé ṣùgbọ́n o tí ó bá gùn kọ́wọ́ṣọ tí ó fi jẹ́ pé tọ́ba kásọ sókè áwòrán rẹ̀ ò ní jáde dà bí ṣòkòtò kì í ṣe ṣòkòtò tó fún tọ́jà pé yọ̀ọ́ máa ṣe tẹ̀síwìrù gan ṣòkòtò tó labú tó tóbi tọ́fẹ̀ tọ́kẹ̀lẹ̀ aṣọ ṣòkòtò obìnrin kìí ṣe ṣòkòtò tó fún pinpinpin tó bá fẹ́ wọ̀nyù tínú lẹ́nu kọ́ àmọ́ sọ yìí pé ẹ̀ ṣebó ń ti wọṣọ lé bí ìgbà tó wà nù lé náà ni torí nǹkan lè ṣẹlẹ̀ níta tí ó sì sọ sókè tí ó fi jẹ́ pé yóò ṣe sábàbí fìtínà tí ò dẹ̀ ní kó mbẹ̀ láìláì suma kọ́wé labu tó fẹ̀ dáadáa gbogbo nǹkan yìí báyọ̀ ọlọ́run ọba ni kò jẹ́ kọ́dọ̀ mọ̀ pọ́ ọlọ́run ọba ń wò tí ó fi jẹ́ wípé tẹ́nìtìn bá tiẹ̀ lè di wípé tí yóò di pé accident lè ṣẹlẹ̀